الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه فالسلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba àtìkẹ́sìkẹ́ fún ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kí àtìkẹ́kẹ́ lọ bá kọ́lọ́ bá ara lé rẹ̀ àwọn sábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san a máa gbéyẹ̀wò lónìí pẹ̀lú àkọlé kan tá a pè ní amaliyatu tajmil fi tashri al-islam àwọn ọ̀nà tí obìnrin máa ń gbà sóge àwọn kan bẹ́ẹ̀ tó bá ṣẹ̀rí àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tó jẹ mọ́ ìwọ̀ ẹ̀yin èèyàn mi ẹjẹ́ àkọlọ́ gbà pé ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi tó sọ fún wa nípa àwọn ẹni tọ́lọ́run bá gégùn fún nípa àwọn tó yẹ pé obìnrin tí máa ń ṣe bí ọkùnrin tàbọ́kùnrin tí máa ń ṣe bí obìnrin àwọn kankan ni tó ṣe pé ń ṣẹlẹ̀ lákòókò yìí táwa náà dé bá àwọn ìta dé bá ń bẹ àwọn èyí tó jẹ́ pé ń gbà tá a dá yìí náà ní ṣẹlẹ̀ ní ti ṣẹlẹ̀ báyìí Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé la'ana Allahu al-mustabihina min ar-rijal bin-nisa'i wal-mushabbihatu min an-nisa'i bir-rijal ọlọ́run ọba gégùn ègún ọlọ́run ọba èpè ọlọ́run ọba ọlọ́run ọba ló fò ní wọ́n ṣe àwọn ọkùnrin tí wọ́n máa ń ṣe bí obìnrin àtàwọn obìnrin tí wọ́n máa ń ṣe bí ọkùnrin àfáà Bukhari ló gbé àdìsí jáde ní àdìsí five thousand eight hundred eighty five bákan náà ó ń sọ ọlọ́run bá tún sọ náà àdìsí ní ti àfáà Abu Dawud àti Ahmad gbà wá ó ní pé làánà lọ́hùn rọ́jùlá lẹ́yìn lábìsà ní mọ́tò á wọ̀lùmọ́ àtúntẹ́nbàṣọ lábìsà rọ́jùlá ọlọ́run ọba gèbù ó ṣépèlé ọkùnrin tí ń wọ aṣọ obìnrin àti obìnrin tí ń wọ aṣọ ọkùnrin látàpá èèyàn ṣùgbọ́n náà ni ò iná ìlànà yẹn fi ń fàwọn nǹkan yìí àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ẹjá pé ọlọ́run ọba lálẹ́ ẹjá pé ọlọ́run ọba lọ́sàn-án ẹjá ọlọ́run ọba nígbàkúùgbà ká sì lọ́ mọ̀ pé irun tá à ń pè ní oge ṣíṣe àwọn onírìn ààrẹ iná ẹ̀ ni máa ń bá wá ani mbenure itojeto asi mbenure to je oyenye to fe je ase asi inure ite pe iwo ni won fe je ase ina o ite pe won so won se fun obirin pe ko se ko ila bab islah idrar gbogbo oge ti en ba fe se to wa je pe ihun ti ni la ninu ara ni afẹ ọmọ oko islam ni ohun to buru nbẹ ni la àwa fẹ́ mú kó kóge ó lè bá a ṣeé ṣe látara nǹkan tó ṣe pé kéèyàn mú kó làǹfààní ó wà fún yẹn dáadáa wàyí á dátìlẹ̀ ayé hátìlẹ̀ àṣìlẹ́yà tó ilẹ̀ jísìmì tí ó wàá jẹ́ kí arọ́ padà sí bó ti yẹ kó wà gangan lápèjúwe ẹni tó ṣe pé ọmọ níka rẹ̀ pé mẹ́fà ó yàtọ̀ wá ní àbítẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà yìí wà ń dá aláàmú púpọ̀ gan-an kí wọ́n bá gé ẹlẹ́ẹ̀fẹ̀fà yìí kó tí ó wá jẹ pé mẹ́kú okó rẹ̀ yóò mú àlàáfíà wá fún kò sí ohun tó burú bẹ́ẹ̀ kó lò ha là ṣe ìfẹ́ kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ eléyìí insha Allahu ta'ala bal qad yakunu ba'duhu wajiban ṣùgbọ́n àwọn kan bẹ tí pé ọ̀rẹ́ yẹn gẹ́ tiẹ̀ wàhálà wọn wà ìsáàlátú tasahumati allati rubbama takunu hadathat kalẹ̀kùnza gẹ́gẹ́ bí lásìkò tí obìnrin bá bímọ tó wá jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lásìkò tó fi lóyún ó wá padà bí amorphodite amorphodite wá bí àwa rí i pé ó fì síbi apá kan jẹ apá kan lọ tá ó nínú ìmọ̀ eh, mawarif alfaraid ogún pínpín pébi tó bá fèsì láàfin pé ogún fún àfihàn tàbá tó di pé àmọ́ àlámọ̀rí ẹ̀mọ́ tá ń pè ní alkhonsa almushkil amúfúrẹ́ẹ̀tì yìí àwa rí pé ó ní ojú abẹ́ ojú abẹ́ méjì lápèjúwe ọ̀kan kéré ọ̀kan tóbi bóyá lọ́wọ́ lọ́kùnrin méjì ojú abẹ́ méjì lónìí lápèjúwe nínú àwọn olùmọ̀ wọn ni pé kò sóhun tó burú ń bẹ̀ nígbà tó bá jẹ́ pé ìnira ni kejì ọba máa já sí fún ta sì rí pé ta bá sọ operation rẹ̀ kò lè kó ìnira bá àlàáfíà òdìsá rẹ̀ kà sí kódà ipò ọ̀rẹ́ èèyàn lọ́wà bákan náà ìzára tó mọ́ yọkọ́ lè fo asìlẹ̀ xèlìkọ́ kàlẹ́ isbain sàdísà gẹ́gẹ́ bá ti rí lẹ́ẹ̀ka gbogbo ká gé ìka èyí tó ṣe pé ó ẹlẹ́ẹ̀kẹfà tí ó jẹ́ kó ba ara jẹ́ tẹ́lẹ̀ tí ó jẹ́ kí arọ́ má dá pé ká gé e kú tó ọ̀fẹ́ ọ̀bọ̀ sípò ọ̀rẹ́ yẹn tán ọ̀fẹ́ ọ̀pọ̀ sí ipò ọ̀rẹ́ yẹn tán àtàwọn nǹkan míì tó ṣe pé ó lékún nínú ara téèyàn bá jẹ́ nìkan tó yẹ pé ọba ṣe léyìí sùn tó burú ń bẹ̀ lápèjúwe ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tó yẹ kò ní mú lójú ayé rẹ̀ ànábì wa pa á láṣẹ an yattakhidha anfan min dahabin kọ́yà lọ wá imú mi tí ó fi rọ́pò tí pé imú tí wọ́n fi góòdì sí a rí pé kò símú nígbà tí wọ́n bè tàbí kò sí imú rẹ̀ ti gé kù látara sílẹ̀ tó ṣẹlẹ̀ sí àdẹ́bí sọ pé kọ́ lọ wá tọ́jẹ mọ́ imú míì tí wọ́n fi látara góòdì àfáà tí mìlì ló gba àdísì náà wá bákan náà àfáà dáwọ́dúgbà wà àti nìsáyì àfáà dáwọ́dúgbà ní àdísì 4232 nígbà tí àfàwà tírímìdì gbà ní àdísì 1770 tí àfàwà nìsáyí gbà ní àdísì 5116 àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ẹjẹ́ àlọ́ mọ̀ pé gbogbo àwọn tá à ń wí tọ́bẹ̀ tí kó sì tẹ̀gbìlérí khalqillahi subhanahu wa ta'ala fa huwa haram tọ́ jẹ́ pé yẹn bá fi ń yí ẹ̀dá ọlọ́run ọba kò ní ó ti bọ́ síbi ìwọ ó ti bọ́ síbi ìwọ ó gẹ́gẹ́ bọ́lọ́run bàbá àríkà sọ pé látẹ̀bìdì ilẹ̀ kọ́líkílà èèyàn gbọ́dọ̀ máa yí ẹ̀dá ọlọ́run ọba kó nínú sọ́ọ̀tù rome láyé ẹlẹ́ẹ̀kẹta bákan náà àwọn ẹ̀rí wá tí ń ṣàlàyé fún wa nípa báwọn yẹn ṣe máa ń yí ẹ̀dá ọlọ́run ọba pọ̀ inú rẹ̀ tàn lé judas man ìmá ṣàtúnṣe yín ìmá ṣàtúnṣe yín yẹn pé babdu halijali falji wa farijatu min kulli sin wa raqa àwọn ẹlòmíì máa ń fẹ́ wá bóò ní báyìí àwọn sì fi ìjì sí eyín wọ́n wá lọ wọ́n lọ sí eléyìí eléyìí inú kẹtẹ jẹ mọ́ ṣe rẹ̀ àráàmù ni bákan náà wọ́sùlù ṣàn wọ́sùlù ṣàn rí kéèyàn máa da irun míì papọ̀ mọ́ irun orí èèyàn àráàmù ni ọ̀ lọ́la níbi àwọn sallallahu alaihi wasallam kò sí eléwọ̀n وتفكيك الحاجب نمس الشعر من الوجه والحاجبين irun péǹpéjú irun péǹpéjú kéèyàn wá jẹnìkan tó ṣe pé yóò máa mú kó yóò wá gbé mi wọ èyí táwọn èèyàn ń ṣe lónìí nínú àwọn kan tó jẹ ìwọ ni wàlẹ̀ mọ́wọ́sùn bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rẹ́ àwọn tí wọ́n ń fín ara ìfín ara yìí ọ̀dọ̀ méjì ló pín sí èyí tí wọ́n ń pè ní tattoo lónìí kò sí tó burú ń bẹ̀ tóbi ń bá sí ẹnu pé ẹni tó jí léèwọ̀ rẹ̀ nìkan náà ló gbọ́dọ̀ máa rí tóbi ti jẹ́ pé bá ti ń fún ọkùnrin ní ẹ̀rí ilé títí ìwọ̀ nínú Islam ṣùgbọ́n táwọn ìgbó bóyá ṣíṣe tí ń ṣe ń fi ṣakọ síyàwó rẹ̀ ní èyí fi ṣakọ sọ́kọ rẹ̀ nù lé ìyẹn tattoo tó ṣe tó ṣe pé wọn kó sàmà jẹ pàwọ̀ èèyàn ló fi yà kó sàmà àwòrán abẹ̀mí bíi ẹja ọmọ fi jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá fi ya òdòdó tàbí ewé kò sì ń tó burú ń bẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n fi ń jìnnì sí tí ò ní parí láéláé tá ń pè ní àlùwáṣímù gẹ̀ẹ́gẹ́ nípìnlẹ̀ fòwúwà àrọ̀ èèwọ̀ lélẹ́yìí jẹ́ èèyàn gbọ́dọ̀ sí hálùkù ṣáàrin sí ìrora sílẹ̀ mọ́ra bákan náà kéèyàn máa fárun orí obìnrin kóbìnrin máa fárí nínú òun fi ń soge èèwọ̀ ò èèyàn gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ akẹ́nitọ̀ láhìlà àzọ̀fẹ́ kéèyàn jẹ́ nìkan sí pé yọ́ máa tọ́ print síbi ìkẹ́ná ìwọ̀lẹ́lẹ́ iná jẹ́ ìgbà tí ó tó dẹ̀ tọ́ òun náà ni ìgbà tó bá ti mọ̀ pé ìgbà tó wọn bà ti kẹrùn wọn máa há kó bákan tẹ̀gbìyìwò james ní ìdákàrẹ̀lẹ̀ àwọn ń káyé epo sóbìnrin látara operation tàbí ohun tàbí àríyá pé tàbí káyé obìnrin epo sọ́kùnrin èyí táwọn èèyàn ń ṣe lónìí lágbàáyé èèwọ̀ nínú Islam ọ̀húnwá haram bákan ní tẹ̀bí yẹ́rù lẹ́wọ́ ní ilẹ̀ àkàn kéèyàn máa yí àwọ̀ pupa ọ̀fẹ́ yìí sí dúdú tàbí àwọ̀ dúdú ọ̀fẹ́ yìí sí pupa èèwọ̀ lòun náà fẹ́ rí ẹ̀yìn ẹ̀yìn mi àwọn yìí tá a ti síwájú yìí tààlílù lásánà ni kéèyàn fèjì séyìn ọ́sùlù ṣẹ́rì ni kéèyàn fi irun mí kún ọ̀dẹ́sù ṣẹ́rì mi lẹ́yìn àjùbẹ́ ni bákan náà kéèyàn fi irun sí pèmpéjú wàlíwọ́sù kéèyàn sì máa fi ara ànábì amúsọ aláṣà sọ pé làwọn náà lọ́wọ́ lè wà ṣìmáàt wọlé mustapha ṣìmáàt ègún kó máa bá olùfin ara àtẹni tí wọ́n bá fi wọ́lùmùtànàmìsọ́t bákanáà ègún kọ máa bá àwọn nàìmìsọ́t eh, bákanáà wọ́lùwàsílátù wọ́lùmùsọ̀sílátù ègún kọ máa bá ẹni tó ṣe pé ń fi irun kún irun àtẹ̀ntí ń bá fi kún bákanáà wọ́lùmùtàlìjẹ́t ilẹ̀ husn àtẹ̀ntí tó iyípo sáwọ̀ mìíràn pẹ̀lú mọ̀gá ìrọ́ ti kọlẹ̀ kọlùkìlà ẹni tó ti pé ń tún òpin ìpéjọ orí rẹ̀ ṣe kó lè bá fáyìn tàbí ẹni tó ti pé ń yàwọ̀ àlùmọ̀gá ìrọ́ ti kọlùkìlà ẹni tí ń yí ẹ̀dá ọlọ́run ọba pò ó sọra rẹ̀ di òní kí ànábì Musa aláàsálẹ́m ó lè gùn náà bá kọ́ máa bá gbogbo wọn àwọn yìí ànábì Musa aláàsálẹ́m ló gbé gbogbo nínú Sahih Bukhari ní àdísí 4886 àti àfáà Muslim ní àdísí 2125 bákan ní ẹgbà wá mìí lọ́dọ̀ Muslim ànábì Musa aláàsálẹ́m pé láàánà lọ́wọ́ lè wá sọ̀rọ̀ àtàwọn olùmọ̀tòsíra ègún kọ́ máa bá ẹni tí fi olùbáyẹn fi kún wàtẹ́ tí wọ́n bá fi kún والواشمة والمستوسمة بكنا ẹni tó ṣe pé ń fi ara àtẹ̀ntí wọ́n bá fi ẹni tí ń bá fi yẹn fi ara àtẹ̀ntí wọ́n bá fi àwọn yìí àtẹ̀ntí kéèkù fún wọn pé ibi ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá kọ́ máa bá wọn bákan náà èyí tó túbọ̀ lábẹ́ rẹ̀ òun náà ni alukó ṣe ń lọ́ra sí ìmọ̀lẹ́ à kóbìnrin kó máa fa irun orí rẹ̀ kì í ṣe pa ṣàdédé sọ̀rọ̀ ànábì Muhammad sàrọ̀lá sàn sọ pé ẹ̀ẹ́sà ọ̀là nìsáyì halikon kò sí fóbìnrin ò kọ́ máa fa àwọn orí o ẹ̀nà máa là nìsáyì tàkìsí ohun tó bá fóbìnrin ní ẹ̀nà kó lè gé wọn orí rẹ̀ kún àkọ́jọ àbúdá àwúdẹ fún àbúdá ọ̀lọ́gbà àdéṣì mẹ́wàá ní àdéṣì one thousand six hundred ninety three àwọn eléyìí ni ohun tí ó tún àti àṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí torí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí ló dúdú pé ọ̀pọ̀lọpọ̀ ohun àṣọ lásán láàfin rí lónìí òun wọn ni wọ́n fẹ́ di aláwọ̀ pupa ọmọ dúdú tẹ́lẹ̀ ẹ̀kẹ̀kẹ̀ tí ó pupa wá ní gbòòrò áà ah! ìpinnu ọlọ́run bá délé yìí o tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹni tó ṣe pé ẹ̀kẹ̀rí ó ní òun lórí tẹ́lẹ̀ o ẹ̀kẹ̀rí tó kẹ̀ jẹ́ tòǹdò látara pé olùjáàbù kò ní jẹ́ ẹ̀mọ̀ tíjà bá kọ̀ ló ń lẹ̀ ẹ̀kẹ̀rí tó fi fárí ni tàbí àwọn ilé ẹ̀kọ́ táwọn ń lọ lónìí táwọn sọ pé àwọn ọ̀fẹ́ kọ́mọ máa dirí tí wọ́n kàtí pé wọ́n ní kọ́lọ̀ fà tàbí kọ́lọ̀ gẹ kọ́lọ̀ gẹ ìwọ̀n style kọ́lọ̀ fà kọ́lọ̀ ṣe wá lọ́mọ bàtẹ̀ ń tẹ̀lé pé ọ̀fà òṣòrí lóbìnrin gbogbo eléyìí èèwọ̀ nínú òfin Islam ilé ìwé tí wọ́n bá ti ń pèpè lọ síbẹ̀ káwọn ọmọ lọ wà lọ sí ilé ìwé mi kọ́mọ bà jẹ́ pé ègún ọlọ́run yóò máa bẹ̀ lórí oúntọ̀ gẹ́gẹ́ bá nàbí àmọ́ Musa aláwọ̀ sẹ́lẹ̀m òsèkébù fáwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ حديث كان فيه عليه الصلاة والسلام وحول النبي صلى الله عليه وسلم نهى أن تحدق المولى تغسها النبي سيلي وقوبي وما فاموريه أفاتم اللغة واني حديث نعم 15 لكن تلعان إلى أضاف كي وما توبين في صوى وهو ما يسمى لدى الهامة من هناكية يمتي قلوب عوان لا باما في هناكية إن لم يكن فيه مدر مدر àwọn àfáà ní pé ká ní pé kò bá sí ìnira kẹ̀kẹ́ ń bẹ̀ fẹ̀yọ̀rárí ìzàlẹ́tàhù ìdá kó lè wọ́dọ̀ tó sì lè sọ bóòlù wọ́n sì máa mú kó ní gbogbo àlù alákọ̀ọ́kan kó wọ́n máa há kó ọ̀gọ́sílé ọ̀gọ́sìn àtìgbà tó ń bá ti fẹ́ wẹ̀ kó wọ́n máa há kó àpáyílẹ̀ ìwẹ̀ ìjọsìn ìwẹ̀ jẹ́nẹ́bà tàbí ìwẹ̀ tọ́họ́ àwọn ọ̀gbẹ̀ yókùn àwùjá látara bẹ́ẹ̀ ìnira ilé ti pọ̀ ju fóbìn tó máa ṣe léyìí látara bẹ́ẹ̀ kó gbé etì kó e máa wulẹ̀ sí ọfẹ́ ẹ̀dá fún ju pé lóun máa ṣe lọ ìyẹn ni pé àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé fún wa pé kò sí ohun tó bú fún ọ̀rọ̀ obìnrin láti tọ́ pé ń ti sọ́wọ́ o wọ́n lè kò búrò ṣùgbọ́n tó bá ti lè sáwọn májẹ̀mú tí ń bọ̀ wáyé májẹ̀mú wo ni májẹ̀mú ti gbogbo bàyíwò tó bá ti fẹ́ sàlùwàlá ọmọ àákò gbogbo bàyíwò tó bá ti fẹ́ wẹ̀wẹ̀ ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ àákò tó ti májẹ̀mú ìṣe àti pé màá tó bẹ́ǹtì nígbà náà màá tó bá yẹ pé láàlì ni kò sí ohun tó burú ń bẹ̀ nínú àwọn kẹtó bí máa fi sọ̀sọ́ fún ọkọ̀ tí máa fi ṣoge lélẹ́ yìí tó jẹ́ pé ìyá eh, eh, ìyípadà rẹ̀ là ń pè ní tàtún lónìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn máa sọ ní tàtún yìí látara láàlì náà wọ́n ti ṣe é torí kúrò tí wọ́n bá ti tàn láti fi ṣoge yọ máa parẹ́ díẹ̀ díẹ̀ tí ó fi padà pàápàá dá bákan náà nínú àwọn ìmọ̀ tààlàárí òun náà ni bí àwọn èèyàn bí wọ́n ṣe ń gbé ọkùnrin sóbìnrin bí wọ́n ṣe ń gbéra wọn látọkùnrin sóbìnrin àti látọkùnrin sí ọkùnrin àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé arákùnrin kan tó jẹ́ pé arákùnrin yìí ìfẹ́rí ni látọkùnrin ó sọ ara rẹ̀ lóbìnrin àti wá sọ ara rẹ̀ lóbìnrin tán ọwọ́ àgbà sílámù láǹtọ́ wá gbà yìí ọwọ́ padà jẹ́ oyé wa pé ọkùnrin mà lòun nípìnlẹ̀ ǹjẹ́ òun yí ẹ̀dá òun padà po gẹ́gẹ́ bí mùsùlùmí ìsìláàmù sí ọkùnrin padà ìtìbárì aláàsì pé bóun sì jẹ́ tẹ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àbúrò wọn fira òun lẹ̀ ní obìnrin ìtìbárì lẹ́hà pẹ̀lú bóun ṣe wà ní ìsìtò òmùlùmí ìsìláàmù ìwọ lòun ṣe pàápàá jùlọ irú ẹni bẹ́ẹ̀ tí ààrẹ bá kú àbọ̀mọ̀ rẹ̀ bá kú ọ̀fẹ́ ìjogún ṣógun ọkùnrin iná ẹ̀mí ọ̀jẹ̀ ni àbógun obìnrin àwọn olùmọ̀ àfihàn àwọn olórí eléyìí nípa pé ta bá ní afẹ́ fojú wò ìtàtọ́ náà bá dá láti jẹ ojúgbọ́n ìtẹ̀bárí láti àwọn ìpìlẹ̀ owó lọ́nà bá dá ìpìlẹ̀ tó náà bá dá lọ́kùnrin òun ló sọ ààrẹ dókun ìdán ogun ọkùnrin ní ọmọ nígbà táwọn olùmọ̀ ń zọfẹ́ rárá o gbogbo ti ara ilé mo ti sọ ààrẹ dókun ẹgbẹ́ ajé ní kẹfẹ́ pé ìtẹ̀bárí láti òun náà ní ká fún un pé ẹni pé kọ̀ǹdíṣàn wo ló wà ní ìsìn ìbóbìnrin gbogbo obìnrin náà ní ká fún un ṣùgbọ́n nígbà tí àwọn olùmọ̀ sọ̀rọ̀ yìí àtúntà ti ti wá ìdí pàwọn náà àwọn ìgbẹ́lẹ̀ kejì ò fẹ́ mọ wọn sọmọ obìnrin tó sọ̀rọ̀ rẹ̀ dọkùnrin obìnrin tó sọ̀rọ̀ rẹ̀ dọkùnrin ìdí ìran àádá ìdá àádá ìdá àádá yìí ìtìlìkà eléyìí ní ẹ̀dọ̀ lóyún tó fi jẹ́ pé táwọn olùmọ̀ bá ń sọ̀rọ̀ nígbà míì kì í ṣe pọ́n kàn máa ń sọ̀rọ̀ pẹ̀lú òfin ẹni ẹ wo ojú táwọn méjèèjì jọ fi wò ó peter abá fẹ́ wo ìpìlẹ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ náà bá dáa ogún ìpìlẹ̀ ní ọ̀fun nígbà táwọn mi pé kódà kọ̀ǹdíṣàn wo ló wà tó kù tó kù fi kú kọ̀ǹdíṣàn tó bá wà kọ̀ǹdíṣàn ìlú ìṣẹ̀kan gbogbo iṣẹ́ tó ṣe ọmọ òwò ìlú eléyìí ara ńlá táwọn afáàfin àwọn èèyàn máa yí àwọn wọn kò sẹ́wọ̀n mìíràn tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe lónìí ìwọ ọmọ ìyá mi tẹ bàbá rẹ ní dúdú fíra rẹ ní dúdú fíra rẹ lẹ ní dúdú ṣe bọ́lá wọn bá ló dá ní dúdú tọba ara rẹ ní ṣokoléètì tó sọ pé àfẹ́rẹ́fẹ́ fíra rẹ lẹ́ẹ̀ fíra rẹ bẹ́ẹ̀ má fi ra rẹ léèmọ̀ èyí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọra wọn tó lónìí tí wọ́n fẹ́ di pupa òjijì ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ni wọ́n ń bọ́ra ọwọ́ ajẹ́kọ̀ọ́ ti wá kò tí ò máa búra mọ́ lónìí kò tó fẹ́ dúdú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ pupa lónìí ọkùnrin wọn ní ìlẹ́ni kan tó ikú ní fẹ́ pupa torí káwọn obìnrin lè bá máa gba tiẹ̀ a ò sì bẹ̀rù ọlọ́run ò sì fọ́rọ̀ ọlọ́run ò sì rántí àtúbọ̀tán èyí tó ṣe pé ọlọ́run ọba ọ̀fẹ́ kéèyàn máa yí ẹ̀dá wọn pọ̀ tàbí òun obìnrin náà tó torí pé kó lè bá àwọn ọkùnrin pẹ̀ tó torí pé ó sogesogesoge títí òye rà àdéhùn lómi báyìí dúdú birimọ birimọ ni yóò sì gbéra rẹ̀ kó ní dúdú yóò sì sọ̀rọ̀ rẹ̀ di púpà òjijì ọ̀pọ̀lọpọ̀ lónìí lójú káwọn náà ti di ègbó òjijì o ẹlòmíì irun tiẹ̀ yóò sì ṣèjẹ́rìí sórí ìṣèjẹ́rìí sórí yìí fọwọ́ haram èèwọ̀ ni o èèwọ̀ ni o ká máa dín irun orí wa ká máa sọ ọ́ di irun tí ó máa lọ tí ó máa lọ tí ó máa lọ bíi tèèbó ayé ẹ̀dá ọlọ́run ọba kò ní ọ káwa náà gbọ́n tọ́lọ́run ọba sọ nípa ìbílíìsì nígbà tọ́lọ́run ọba pa á láṣẹ pé kò forí balẹ̀ tọkọ̀ tí ò forí balẹ̀ mọ́ nínú àwọn nǹkan tó lóun wọn máa ṣe ó ní pé ìyẹ̀dẹ̀ òun ní mi tó ní ìlà ìnàṣà ọlọ́run bá ní pé ṣàìtọ́n ń jẹ́ yẹra pé àwọn èèyàn ní máa pe nǹkan kan wọn ní máa pe nǹkan ẹ̀mí wọn ní máa pe nǹkan lọ́lọ́run àyàfi kó ṣe pé abo èèyàn náà ni wọ́n máa pe wà ń yẹ̀dẹ̀ wọn náà ìlà ṣàìtọ́ ní mọ́rì ìdá kódà kò sí nǹkan kan tí wọ́n fẹ́ máa pè tó ju èṣù lọ gẹ́gẹ́ bọ́lọ́run bá wá ṣe wí èṣù ẹni ọ̀kọ̀ ẹni ìgbé ọlọ́run bá wá gé kò fún èṣù lọ́nà òun lọ ìgún òfò orí ibú kọ máa bá ti èṣù ọkọ̀ torí pé èṣù sọ́bàá ìpínlẹ̀ àtẹ̀kẹ̀dánimìnà ìbàdìkà nẹ̀sí bá mọ́fọ́ ọ̀dọ̀ yìí sì jẹ́ kí àwọn ẹrú sìn ọ̀yọ́ ọlọ́run ọba ń jẹ́ kí wọ́n rí ìpín èyí tí ń pín fún wọn nínú káwọn ní olé ìṣòfò ìpín òdò àlọ́ wọn pín ó ní pé wọ́lá òdè lánàá hàn ó ní wọ́n sin àwọn ọmọ àníbí ádámù lánàá wọ́lá ọmọ nìyá nìyá hàn kódà òun jẹ́ nìkan tí pé wọn ò ní ní fọkànbalẹ̀ mọ́ wọ́lá àmọ́rọ́ nìyá hàn òun tún máa wá pa wọn láṣẹ kásẹ̀ òun máa pa wọn láṣẹ ẹbú wọ́lá yorùbá tẹ̀kọ́ nà àdánilẹ́ náà òun jẹ́ nìkan tí pé òun pa wọn láṣẹ títí tí wọ́n sì máa gé ti àwọn ẹranko àwọn ẹran ọ̀sìn ẹ̀yìn wúrẹ́ wọ́n gé etí ẹ̀ ẹ̀rìn àgbò wọ́n gé létí ẹ̀rìn màálù wọ́n gé létí ẹ̀rìn ràkúnmí wọ́n gé létí ọ̀làhàmọ́rọ́ nìhàn kódà ń tún pa wọ́n láṣẹ títí sí sí fọ́là yorùbá yìí hún ní kọlọ̀kọlọ̀ wọ́n máa yí ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba pọ̀ wọ́n máa yí ẹ̀dá ọlọ́run ọba pọ̀ ọlọ́run ọba sọ báyìí pé ọmọ yẹ tẹ́kẹ̀lé ṣàìtọ́ ni wàlíyá ẹni yóò tó bá mú ṣàìtọ́ tó mú lọ́rẹ̀ ayò ní dúnílà lẹ́yìn ọlọ́run bọ́ ọba kan ṣoṣo fàkọ̀dé khasara khusranan ọ ewé ẹni bẹ́ẹ̀ wọ́n ti ṣòfò ní ṣòfò tó fojú hàn ẹ̀yìn ẹ̀yà mi oge tọ́pọ̀lọpọ̀ obì ń ṣe lónìí èyí tí ọ̀bẹ ti dó lórí agbóhun tí Islam fẹ́ kẹ̀ǹdàrà rẹ̀ láàmú ni ó ń ń bá dé yóò tó oge wọn já kò sí ní tó burú kóbìnrin eh, kó fi lẹ̀kẹ̀ sọ́rùn tàbí kó so sí ìnìmọ́rùn kò sí ohun tó burú kóbìnrin ó lo lẹ̀kẹ̀ ẹ̀dì bẹ́ẹ̀ ni ò sí ohun tó burú kóbìnrin ó lo aago sọ́wọ́ bẹ́ẹ̀ ni ò sí ohun tó burú kóbìnrin ó lo ẹ̀gbà ọwọ́ bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú kóbìnrin ó lo ẹ̀gbà ẹsẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú kóbìnrin ó fi lẹ̀kẹ̀ sínú orí bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú kóbìnrin ó dirun sórí tàbí kókó kò sí ohun tó burú ń bẹ́ẹ̀ nínú àwọn oge tá a fẹ́ jẹ́ kóbìnrin ṣe ni bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú kóbìnrin ó lo ti ẹ̀hó bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú kóbìnrin ó tọ́tẹ̀ tàbí kó lo àtíkè nígbà tó bá sì jẹ́ pé yọba kọ́fà ojú rẹ̀ tí ò ní jẹ́ kẹ́ni kẹ̀kẹ́ ògì táyé ọkọ rẹ̀ àtàwọn ìléwọ́ rẹ̀ kò sí ohun tó burú bẹ̀ kò sẹ́ni tó ní ọmọ kàtíkè kò sẹ́ni ọmọ tọ́tẹ̀ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ ti jẹ́ pé kò bẹ̀rẹ̀ ti bojú ẹ̀ tí àwọn ẹlòmíì lọ́kùnrin ó fi máa rójú yìí kọ̀yà ọ̀rẹ́ yẹn ni kọ̀pà tíkẹ́ẹ̀tì ọ̀rẹ́ yẹn ni ọ̀pà ìtọ́tìtì àkàlàsẹ̀ tọ́bẹ̀ fi jẹ́ pé títọ́ tọ́tọ́ sí ẹnu tàbí àkítì tó tó àtíkè tó fi sójú inú ilé rẹ̀ náà ló ti ṣe léyìí kò jáde síta ó wá lọ tí ó fi bọ́ sọ́dọ̀ àwọn ọkùnrin mìíràn tó lè fẹ́ yọ wàá lọ jẹnìkẹ́ tí ó ọ dànù tó bá ti ọ dànù tàbí ń ṣàlàyé nípa pé ọ̀pọ̀lọpọ̀ oge iná ẹ̀ ní obìnrin èyí tó bá bojú ló láǹfààní láti lè ṣe obìnrin tó bojú ó láǹfààní láti lo mú kò sí ohun tó burú ń bẹ̀ obìnrin tó bojú tó bá ṣe léyìí a máa ní kò burú ṣùgbọ́n obìnrin tí ò bojú èyí bojú kó lóun ó lò mọ́ lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú kóbìnrin ó lo yẹtí ó lo yẹtí kan kọ̀ọ̀kan sí tí kọ̀ọ̀kan ó lo yẹtí méjì méjì títí pé títí kọ̀ọ̀kan ó lo yẹtí mẹ́ta mẹ́ta títí kọ̀ọ̀kan yẹn ó lo ọ̀nà mẹ́ta ó lo ọ̀nà mẹ́rin mẹ́rin ó lo ọ̀nà márùn márùn ó lo ọ̀nà mẹ́fà mẹ́fà òsì ohun tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó bá jẹ́ pé ó bá lóun fi ń sùn bí sí ọkọ̀ òun náà ni akálàsì tí ọba ti múnira wá fún ibi etí náà ṣùgbọ́n tó bá ti di pé ó fẹ́ fún wá fún eléyìí yóò máa di pé àánì kò jìnnà sí àwọn díẹ̀ lélẹ́yìí nínú àwọn nǹkan tó obìnrin tó lè fi sóge sí ẹni tó jẹ́ ọkọ rẹ̀ tàbá tí a yẹ pé bóyá àwọn tá a ní káfíńsọ bè yìí òun gan labá gbójúmọ́ labá gbájúmọ́ tọ́lọ́wọ́n bá sì fẹ́ bẹ́ẹ̀ tí ò sí ohun tó fún mi yẹn ní fẹ́ tó wà ju àwọn oge kóge èyí tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ṣe lónìí lọ àwọn oge ebú àwọn oge ìyà obìnrin míì yóò gbéra rẹ̀ yóò gbéra rẹ̀ lọ sí àwọn ọsítù kọ̀ọ̀kan pé kí wọ́n bóun tún bẹ̀bẹ̀ rẹ̀ dí òun ṣe kó ga sókè díẹ̀ tàbí kó wálẹ̀ díẹ̀ tàbí wọ́n bóun sùn eléyìí àrọ́ọ̀mù ni lábẹ́ òfin ọlọ́run ń yí ẹ̀dá ara rẹ̀ pò ní ẹlòmíín bẹ orí rẹ̀ ni ó gbé lẹ̀ bí ẹ bá mi sùn jọ kó tún yàtọ̀ sí bó ṣe ṣe tẹ́lẹ̀ tàbí ẹ bá ń fi jẹ́ kí n lọ́gọ̀ kọ́gọ̀ mi ó tún wá sẹ́yìn díẹ̀ tàbí ẹ bá ń ṣe kí n fi lẹ́ẹ̀kẹ́ kẹ́ẹ̀kẹ́ mi tún yàtọ̀ sí mo ṣe ní tẹ́lẹ̀ tàbí ẹ bá ń dé kẹ́ẹ̀kẹ́ mi ò fi pa lọ́lọ́ ju bó ṣe wú sẹ́lẹ̀ lọ tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ẹlò àwọn míín bẹ wọ́n sọ gbé títí títí wọ́n lọ fún àyà ara wọn kó lè bá a tó tóbi sí bẹ̀bẹ̀rẹ̀ èèwọ̀ nílé yìí ó lábẹ́ òfin ọlọ́run ọba a sì gbọ́dọ̀ jìnà sí gbogbo obìnrin tó bá ń wá lùjẹ́ náà tó sì ń wá orí ọlọ́run tó sì fẹ́ jẹ́ kí ègún ọlọ́run bó máa bọ́ kí gbogbo àwọn eléyìí ni kò jìnà sí ó ti tọ́ àwọn oge tí Islam fún pé kò sí kò sì dúpẹ́ fọlọ́run ọba lórí bó ṣe dá ọ tó sì sí ọ pé ó fún ọ láǹfààní kọ́ máa ṣe àwọn oge pàpà jùlọ sẹ́ni tó jẹ́ ọkọ rẹ̀ wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí àwọn obìnrin ò sí mọ́ àwọn obìnrin sókè sọ́kọ wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti fogé lẹ̀ tí ò máa sùn ìsọ́kọ ọmọ mọ́ àníṣe lóbìnrin bá wọ ọmọ ọgọ́rùn-ún ọdún tàbí àádọ́rùn-ún ọdún kò ní kó fi ogé lẹ̀ kó má sùn ìsọ́kọ rẹ̀ òsùn tó burú ńbẹ̀ láti ṣe ògì sọ́kọ ògì sọ́kọ ọlọ́run bá balẹ̀kẹ́ ọlá lọ́kẹ̀dé yọ̀ǹda rẹ̀ fún àwọn tó jẹ́ mùsùlùmí àwọn obìnrin mùsùlùmí nínú ìsìláàmù yìí àwọn dúpẹ́ fọlọ́run tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wàá tó jọkùnrin kò sí ohun tó burú náà kóhun náà jẹ́ pé ó láǹfààní láti ṣe oge sí ìyàwó rẹ̀ oge kíni oge kó dé fìlà oge kó gẹ fìlà oge kó dé fìlà sí pàpọ̀ tàbí kó dé fìlà síwájú lọ́wọ́ ìgbà tó bá jẹ́ pé kọ̀ọ̀bá ti ní di pé wọ́n máa wò níwò ẹlẹ́yà kò sí ohun tó burú ń bẹ̀ kò sí ohun tó burú kóbìnrin wọ kọkùnrin wọ aṣọ àti bùbá kó sì gbádá lórí kó sì ṣe ọ̀ṣọ́ sí kò sí ohun tó burú kọkùnrin náà jẹ́ nìkan tó ń bọ̀ wọ́sọ ó lo àlòkíńbà kò sí ohun tó burú kọkùnrin ó lo aago sọ́wọ́ ṣùgbọ́n yóò máa burú o kọkùnrin olóhùn ó lo lẹ̀kẹ̀ ọrùn yóò máa burú o kọkùnrin olóhùn ó lo ẹ̀gbà ẹ̀gbà àdí yóò máa burú o kọkùnrin olóhùn ó lo ẹ̀gbà ọwọ́ yóò máa burú o kọkùnrin olóhùn ó lo òun fi séènì sẹ́sẹ̀ kò sí ohun tó burú kọkùnrin ò fi gbé um, aago sọ́wọ́ kò sí ohun tó burú kọkùnrin ò fi ọ̀ka kò lo ọ̀ka sọ́wọ́ ọ̀ka tábà lò kó jẹ́ ọ̀ka tí ò ní haram tàbí tí ó jọ kàkúsàárí àgbọ́dọ̀ jìnà sí àwọn eléyìí láfi lè sóge ẹnu pé àwọn olùmọ́sálà yìí pé gbogbo nǹkan tó bá ti dáadáa wẹ́ẹ́ fi sóge láwọn àtàjọ kan tó àgbé nǹkan ẹyọ kan ni ọ̀dà ká máa fi sọ́tún àpáyé lọ bí bàbá wa Sheikh Nasir Albani ṣe ṣàlàyé pé a fẹ́ lo aago ká lò sọ́tún a fẹ́ lo òòkà ká lò sí ọ̀tún ó sì fẹ́ dà púpọ̀ ju kọ́ jẹ́ òsì lọ èyí ò tọ́rí wá bá lò sí òsì tó burú òṣùwọ̀n dà púpọ̀ tàbá lè lò sọ́tún torí pé nǹkan tó dáa láago nǹkan tó dáa lòókà tó bá sì dáa lọ́tún lọ́tún iná wọn fẹ́ jẹ́ ká máa lò abẹ́lọ́hùn wọn bá jẹ́ ìta gbọ́ lónìí kọ́nà bá kó jẹ́ wúlò fún wa o kó sì jẹ́ kí ọjà bá ní mìsánà sàní ti wa kó jẹ́ ká lè fi tún sẹ̀mí ayé wa ṣe pàápàá jùlọ àwọn àtàjẹ́ obìnrin tá ń ṣẹ̀ṣẹ̀ kúṣe tá à ń múra àmúkòmù láwùjọ tá a wà tá a lè wò pa nsúgẹ́ni tá a mọ̀ pé à ń bẹ lábẹ́ ìgbọ̀n ọlọ́wọ́n ọba ni kọ́nà bàbá lè ká kó sáà tẹ́ ń lọ́n tó sọ àti títọ̀gbọ̀ أقول قولي هذا وأستغفر الله ولكم ولسائر المسلمين كل ذنب إنه هو الغفور الرحيم فالسلام عليكم ورحمة الله وبركاته